orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú ògbómọ̀ṣọ́ pẹ̀lú àánú elédùnmarè tí à ń fiṣẹ́ síta táwọn èèyàn sì ń pè mí lọ́tún pè mí lọ́sì pé àwọn ń gbìyànjú àwọn iṣẹ́ yìí ó ń rí bẹ́ẹ̀ ẹjá wa náà lọ máa gbìyànjú pẹ̀lú àṣẹ ìdùnmọ̀rẹ̀ iṣẹ́ náà máa bá wa ní ara mu lénìí lénìí mo ti gbà pé tí èsè kan tí èsè méjì tí àwọn èèyàn pè mí pé àwọn gbìyànjú ẹ̀ ọlẹ́dùà sì ní kó bá wọn lára mu àdúrà tí mo máa ń gbà ni wípé méjì láfẹ́fẹ́ omi ò fẹ́ ẹni irú afẹ́fẹ́ wò lélẹ̀ omi ò sì àfẹ́ ẹni ọlọ́run yóò dáa fún ọ pẹ̀lú afẹ́fẹ́ tó fẹ́ yìí ẹ ó túmọ̀ sí wípé afẹ́fẹ́ ìmúṣẹ afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ àánú Olódùmarè ní ọmọ fẹ́ sí wa o ní ìgbàkúùgbà tá a bá ti ń gbìyànjú pé àfẹ́ ṣiṣẹ́ yìí àṣẹ ìmúṣẹ Elédùà yóò máa gùn yóò sì máa rí bẹ́ẹ̀ fún wa torí náà ẹ jẹ́ ká máa gbìyànjú iṣẹ́ tí mo bá ń fi síta àwọn tí ò lè dá sí àwọn míì lọ wọ́n lè lọ gbé báyàn àwọn míì náà pè mí so gbogbo ọ̀nà tẹ́ bá fi lè máa gbìyànjú àwọn kan láti mú ká jàǹfààní oore ọ̀fẹ́ èyí tọ́lọ́ fi sáré ìwé àti ìgbò fún àwọn bàbá wa ẹ jẹ́ ká lò ẹ jẹ́ ká lò àdúrà wọ́n mọ̀ gbà ẹ iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé tá a bá rí ẹni tó tẹ̀ nǹkan mọ́lẹ̀ ẹ wo tí ẹsẹ̀ rẹ̀ wá ń wú tí ẹsẹ̀ rẹ̀ ń wú ẹ jẹ́ ká lọ gbé ìgbésẹ̀ èyí tí mo fẹ́ sọ yìí ohun àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe rèé a lọ wá òkété òkété gbígbẹ kan òkété gbígbẹ tá a bá wà yìí a ó pín sínú àwo ìpèsè tá a bá ti fi sínú àwo ìpèsè tá a já sí méje nínú àwo ìpèsè a wà fi epo pupa sí i a wà lọ mú ẹ̀yọ́nú tá a bá mọ̀ pa nílé tó dáa a fi lé lórí a wọ̀n lé lórí tó bá ní gbóná ẹja pèsè tí ò bá ní ẹja fi wọn lórí ká wá fi epo sí i ká wá gbé ètùtù nì ká ṣe àdúrà ká dà níyàn gbogbo tá a fẹ́ lórí ẹ̀ṣẹ̀ tó wù ní ká wá gbé ó dorí ìta mẹ́ta tá a bá ti gbé síbẹ̀ tí wọ́n bá ti wá gbà lọ́wọ́ wa lórí ìta mẹ́ta yìí ẹ o tá a bá bá ń bẹ̀ nígbà tó bá dàárọ̀ díẹ̀ tá a bá bá ẹ̀jẹ̀ àkó ìlà nílò tá a bá wá bá nǹkan kan nínú rẹ̀ ẹ̀jẹ̀ àha inú abọ́hùn ká ha inú abọ́hùn mọ́ àwọn amọ̀ tó wà ńbẹ̀ tá a bá ti há ẹran o ìta nílò nu alẹ́máwọ̀ náà kù ńbẹ̀ o ẹja mọ̀ mú ìta hàn ká mọ̀ mọ̀ bọ̀ wálé tí a bá ti wá mú délé ẹran o dínú àpẹ tí a bá ti wá dà sínú àpẹ àwọn nǹkan tá a tún nílò ní a nílò ọ̀pọ̀láyè ẹyọ kan atare pátákó ẹ̀sìn pátákó ẹ̀sìn ẹyọ kan pátákó àgùntàn ẹyọkan pátákó ewúrẹ́ ẹyọkan e, ewé rẹ̀kùrẹ̀kù bẹ́ẹ̀ ni díẹ̀ ewé iná díẹ̀ àti ewé ìyálòde díẹ̀ á wà tún wá erin méjì ṣẹ́ẹ̀rí pátákó erin méjì yìí a ò ní a ò ní jò kan ìkan nínú rẹ̀ dùn gbogbo iṣẹ́ tí mo ti kà ní ẹyọkan péré tó wà tá a jó ńlá kọ ọ̀sẹ̀ sí ṣẹ́ni tá a bá ti wá jó gbogbo kinní tá a bá jó tán a wà dà sínú odó a dà ọ̀sẹ̀ sí a wà gun tí ó kúnná tá a bá ti wá gun tó kúnná tán ẹja kò sinap láfipò ẹ má jà fomi pò a wà fi sinap bò a wà sẹ́ kó sínú àwo inú pátákó erin tá a bá ti wá kó sínú pátákó erin tán a wà lọ mú ìkòdè ẹyọ kan a wà fi gùn lórí tá a bá ti fi gùn lórí ẹ o ẹ bá wa èyí tó bá wá ẹsẹ̀ ni a wà mọ bù ń bẹ a mọ fi fọ ẹsẹ̀ hàn a mọ bù ń bẹ a mọ fi fọ ẹsẹ̀ hàn ṣùgbọ́n ẹ má gbàgbé ẹgbẹ́ kínní tá a jó ẹtù tá a jó ní tó kún náà tá a jó tá a wá mú díẹ̀ ń bẹ a lọ tá ti mú díẹ̀ ń bẹ tá a lọ tó kún náà ìyẹn láwa fi sín gbẹ́rẹ́ sí gbogbo bí tó bá ṣe é sín gbẹ́rẹ́ sí níbi ẹsẹ̀ hàn a sì fi ra tá a bá ti fi rá ẹhẹ́n ẹja máa fi yòókù tó bá ti ń di bí ijọ́ kejì tàbí ijọ́ kẹta ẹ wá jẹ́ ká máa fi ọṣẹ ń fọ̀ pẹ̀lú ògo lódùmarè pẹ̀lú àṣẹ lódùmarè tó bá jọ́wọ́ àwọn àgbàlagbà ni wọ́n ò yọnu wọ́n sànù ẹni náà wọ́n fi ilẹ̀ tí ìbá sì sọ ọwọ́ wọn náà ẹsẹ̀ náà yóò gba àlàáfíà pẹ̀lú àṣẹ Èdùmàrè torí náà ẹjá lọ gbìyànjú ẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún wa o yóò bá wa lára mu gbogbo ẹni tí nǹkan bẹ́ẹ̀ ti bá ń ṣe ẹ ṣe would double.